مجلسك وما على صراطنا شهدنا وأجو علينا أعواما عديدة وأزمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صحة واجعله شاهدا لنا ولا علينا اللهم اجعلنا فيه من أتقائك من النار واجعلنا فيه من المقبولين إلى الفائزين يا رب العالمين اللهم ألف بين قلوبنا وأصلي ذات بيننا وادنا سبل السلام ونجنا من الظلمات إلى النور wájà níbúnálé bàwá ìṣà máa gọ̀hárọ̀ mí ní àwọn máa bàtọ́nì وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابلين لها وأتممها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وثقل موازيننا واهتك إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وآخره وظاهره وباطنه والدرجات العلا من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتدع وزرنا وتسلع أمورنا وتطهر قلوبنا وتحسن خروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات العلا في الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي روئنا وفي خلقنا وفي خلقنا وفي آلنا وفي معيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك درجات العلا من الجنة اللهم جنبنا منكرات الأخلاق والأعواء والأعمال والأدواء اللهم قنينا بما رزقتنا وبارك لنا فيه واهلف علينا كل غائبة لنا بخير برحمتك برحمتك يا برحمتك يا إنه من سليمان بسم الله الرحمن إنه من سليمان إنه بسم الله إنه من سليمان لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الحمد لله رب العالمين الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله العظيم بوجهه الكريم وسلطانه القديم ala ahụbalilana yịta a na-alite na-awapehi aaua aịpa apụ abakụkọ ma ị anyị naw omefulaụ ahami ataa omụmaapịla pilitere aha pịrị ya fulanụade ntde الجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وهد وألف منها alifúnbíníà kọ̀sáàsù wà ìbàrú wà alifúnbíníà ìbàrú wà mùsàlù wà hàmùsùnmí àti àdáàlú wà hàrámù wà míràtú tàṣìlíhù wà dùáhù wà sì ìtàkùn wà sì dùn náà náà sì ń wà mọ̀. ọgọ́ta àti mẹ́ta one hundred and sixty three fún sọ̀rọ̀ ìjà tó ń gbàgbá ẹ̀ pẹ̀lú àgbàdo ìmọ̀ràn ìjà àgbàdo. Kúnlún dàràjà kúnlẹ̀ ń dà láàyè wàláwò bàṣírù bímọ yánu. لقد من الله على المؤمنين ya idiba akata ihi nụrọtụmanwụi atụsii yatiaehiha i twanyeaịa ụmụliit agba waiitima nwaye nke anụ nkọụ na nọ naraelu awalama àsọ́básíkò mùsùn ìgbà tó wọ́n di àsọ́bùtúmù mi sí láyé á kúlítúmù àlẹ́ á sá kúrúwà mi ní ìdí àfúsìkò iná ńlá àlàáfíà ìṣe ní ìkọ̀jú. وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لتبعناكم والكفر يومئذ أسلم منهم من إيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكسبون الحمد لله فيا رب أولى àṣìbò ẹ̀nà mú ní sáàbì ìwà àti fáàbì bí kò ní báwà sáré náà ìlà ajé ìbálẹ̀ ní alọ́lọ́dá ìlú àgbà òyà òyà òyà. àyà sọ yí balẹ̀ àṣùmáàrì. yára ní wàlúwà. ọlọ́run ṣe ọ̀hún ó padà lẹ́yìn wa o èèyàn ò lè jẹ́ èèyàn o àbíwọ̀ ọlọ́run bá ràn lọ́wọ́ fi wá ọlọ́run o àánú ẹ̀ ló fi ń o adúpẹ́ ọwọ́ náà náà ni ọba ní àwẹ̀ náà wọ́n á ètò wa fẹ́ báyìí a ti bọ́ sínú ìpín kẹta lọ́kàn yìí wọ́n yẹ pé nínú rẹ̀ láti rí òun lè lásìlò kọ́júrì àbẹ̀ ọlọ́run gbogbo àkọọ́lẹ̀ ẹni tó ọba ti kọ fún wa padà náà lò ní oúnjẹ ni tó ti fún wa mọ́jọ òdorí ìlú bí a ṣe oríire náà ká fi bá a fi náà wá. gbogbo ẹni tó bá lè jásí pé tí ọ̀dà fún a pa ètí ọ̀dà àrùn rẹ̀ wọ́n á fẹ́ ìtọ́jà wọ́n á fi dípò ẹ̀ a lè ṣe ní ọdún ètùtù fún àánú bá a ẹlẹ́dàá wa lẹ́yìn ọpẹ́ adúntọ́ra ọ̀tẹ́ àtìgẹ̀fà nàbí Muhammad àti gbogbo àwọn sàádà alìkìrà lẹ́yìn náà àwọn àfa àwọn àgbà tí wọ́n lórí pa yìí wọ́n ní láti ṣe ìhábìlìbà àti Muhammad ọlọ́run báni ṣàlékún ìfẹ́ fún wọn àti gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ọlọ́run ọkùnrin lóbìnrin lóbìnrin pé lágbà tí wọ́n ti lọ. àwa náà ta wà láyé gbogbo àìná náà bí a níbo náà rí o ọwọ́ kó wa jọ pọ̀ irú àlùkè àmà káwá wà dìbò náà bẹ́ẹ̀ ni ó ṣe fún wọn náà láàánú ni ó. tó o àwọn. àǹfààní látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad ah, aláàánú lànà bí o a tún wá ṣe àtọ̀rọ̀ àlékún kí a sì lè pé sọlú àlẹ́ ìwà Thank you.

olúwa ní ìlú ni mọ́mí ni nà aláàní ọlọ́ǹga ní jẹ́ rọ̀wọ́fù ó tún wá mú ọkọ̀ ó tún fi sọ ànábì mọ́mà ọlọ́run ní jẹ́ ràhímù ó tún wá mú ó fi sọ ànábì mọ́mà ah ànábì fẹ́ràn àwọn أتمتم عليهم فعليكم حريص عليكم بالمؤمنين صلى الله عليه a ní gbogbo àwọn ànábì ọlọ́run pátá ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wọn ní ẹ̀bùn kọ̀ọ̀kan ẹ̀bùn tó lọ́run fún gbogbo ànábì ọlọ́run pé ìwọ ọlọ́à béèrè ń tọ́ fẹ́ ní obìnrin ìwọ ibrahima béèrè ọ̀kan ìwọ yusuf béèrè ọ̀kan ìwọ musa béèrè ọkan. ìwọ isa béèrè ọ̀kan ìwọ ọlọ́ńdàdọ̀ òjijì ńlá mọ̀ọ́mà ọlọ́ńdà ìwọ náà béèrè ńtọ́ fẹ́ ó ọba mi ó ní bá mi ti pamọ́ di ọjọ́ ah! torí àwọn torí bóde àjọ àmọ́ ọ̀làgbára bóde tí ò ní sí búláàbù bẹ́ẹ̀ ẹni tó fi tírélà ẹrù wá ó tù délẹ̀ bẹ́ẹ̀ ẹni ó sì fi tẹ́ǹkọ̀rọ̀ di tiẹ̀ wọn ó tù ọ̀dà lẹ̀ kó níbàdàn. ó ní ọjọ́ yẹn ọjọ́ tó le ní ìbéèrè òun náà ní nǹkan

ó ní ọlọ́lọ́run ràn òun lọ́wọ́ ó dúpẹ́ ọlọ́run dúpẹ́ nípa pé òun ọ̀jẹ̀ kọ́ ṣẹ́kù kankan nínú tó lè mú súnmọ́ lọ́run àti pé òun ti pè jáde fún yìí owó oṣù jẹ́ ṣẹ́kù kankan nínú tó lè ta ní kété sáàtì níwà ìjẹ náà àti pé òun ti kọ òun ti ṣí lọ́wọ́ ẹ̀ ló sọ pé oníkùnrin mọ̀ sí ájú ìlú lórí ìjà ìjọba ìlà ọmọ ní àbá oúnjẹ wa ń gbogbo ẹ̀yin ọmọ lẹ́yìn lẹ́wà jẹ náà wọ́n lábẹ́rin tó bá pọ̀ tó ló wọ̀n wọlé wọ́n ní yàrá òṣùlàgbà ṣọ́ọ̀ṣì rẹ̀ ṣe ọkọ̀ ọlọ́ọ̀rì ẹgbẹ́ wa ẹgbẹ́ ọgbọ́n bọ́lá ń fi rán òun ní òṣèlú òun lọ́kọ̀ lápá àbẹ́ o bá mi ṣe gbogbo iṣẹ́ ẹni tá a ṣe tá a fi wà jẹ́ náà bá mi ṣe rọrùn fáwọn. lójú oníwọ́lá o ara ẹ̀ náà là ń ṣe yìí o gbà fún wa o ó dàlú àláyà o. a ti wá wà ní inú ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn tó gbẹ̀yìn tọ́lọ́ ó fi sílẹ̀kùn kẹ́lẹ̀ ó sílẹ̀kùn àánú lẹ̀ ó sílẹ̀kùn gbígbà àdúrà ṣùgbọ́n wá fi lóye sí i. mọ́jẹ̀mú làwọn fẹ́ máa gbọ́nà mọ́jẹ̀mú náà tọwọ́ owó fi ṣe àánú ọlọ́run mọ́jẹ̀mú tí a ṣe yìí ọlọ́run ti rà àwọn akáwá tí a rí nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá mọ̀ọ́mà sọ́lá lọ́nà ń pé wà sókè lọ wa ní àkọ́kọ́ ká tó nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ànábì Muhammad sallallahu alaihi wasallam. wọ́n fẹ́ ká kíyèsí gbogbo dáná lè torí gbogbo wa là ń wá àánú ọlọ́run gbogbo wa là ń wá àforíjì ẹ̀ ànábì wa fi sí. man la yarham la am. ẹni tí ọba lè ṣàánú ò ní ṣàánú ní Mẹ́ríkà àgbàlá náà bá ó tún sọ báyìí pé. Ìjọba ẹ̀yà kan lórí ìlà ìlú Rọ̀hánà. Dájúdájú, àwọn tí ó máa rí àánú ọlọ́run nínú gbogbo àwọn ẹ̀dá bá a ṣe pọ̀ tó àwọn ni àwọn tí wọ́n já láàánú wọ́n ń ṣàánú ọmọnìkejì wọ́n ń ṣàánú gbogbo nǹkan abẹ̀mí wọ́n fi dóbi dábàá tó téèyàn bá ti já láàánú kó fàyà balẹ̀ láàánú olóńgbà. fi ọ̀rọ̀ rẹ̀ ó tún fi ń múlẹ̀ àwa náà súnmọ́ ṣe gbogbo ohun tí ń sọ yẹ kì í sọ ìfẹ́ ẹnu ìmísí ọba rẹ̀ ni ó tún wá tẹ̀síwájú. àrùn òṣèlú rẹ̀ amòhùn ọ̀rọ̀ àṣẹ. tàbáraka wàtà ààrẹ. anábìyà ni mímọ́ bí àtọ̀là máa ó ní gbogbo ẹni tí ń sàánú pátá ó ní àmọ́ ọlọ́lọ́run ọba ràmánù aláàánú gan-an ọba tó yẹ pé oore rẹ̀ ń lékún ìdẹ̀ra rẹ̀ ń pọ̀ sí ọba tó láàrẹ já ọlọ́lọ́wọ́ ọmọ ṣàánú gbogbo ẹni tí wọ́n ń ṣàánú. ó tún wá pa wá lọ́sẹ̀ ó ní ẹgbẹ́ ẹni tí wọ́n mọ̀ ṣàánú àwọn tí ń bẹ lórí ilẹ̀ o. ọla ọlọ́ni tí ń bẹ ní sánmà ló ṣàánú lára ẹwọ méjèèmí tó ṣàlàyé ẹ̀fà gbogbo ọ̀là ń wà nínú ìṣẹ̀ ìṣẹ́jọ́ tí ó gbèrè àná ẹni ó wá fi kéèmì àtiwọ́ náà ọlọ́run oṣù alálà mi. gbogbo ojú àánú ti fọ́ sípàlókù. lọ́mọ ìrètí àná ọlọ́run lójú ẹ̀mú rèé o àsìkò àánú o àwa náà fẹ́ kọ́lọ́run ó wa gbàdúrà wa gbogbo ohun táwọn fẹ́ lóore kó ṣe fún wa alátùbọ̀tán rè ṣágúnlẹ̀ rè lọ́wọ́ àlùjẹ́ ń lọ ọlọ́run ìbọn tá a àwa náà wà àjọ láàánú lọ́gbọ́ ọba rẹ̀ daba dábàá dábàá tó ń sùn tó ń kéré kéré kéré dá lóhùn ẹlẹ́mìí o dábàá rẹ lóhùn ewúrẹ́ tó ń sọ anọghị sọ fún wa pé obìnrin kan ibi tó ti rí jẹ́ àná he. tí ó sì bọ̀ lọ́wọ́ ẹ̀ràn tí èèwọ̀ yá àná náà ó ní pé ó so olóńgbò mọ́lẹ̀ kò tún kọ́kọ́ wá ìjẹ lọ kò sì fún lóúnjẹ olóńgbò wá kéékéékéé ọlọ́run ní ẹ̀yin mọ̀lẹ́ka fẹ́ẹ́ sí ní báyìí o olóńgbò wá kéékéékéé ó sì lè tọ́ ọ ọlọ́run ní òun ti ṣe fún ọjọ́ òun ti kọ́lẹ̀ fún ọmọ rẹ̀ òní bẹ́ẹ̀lì kí ló àìláàánú kásánú náà la afẹ́kájọ ọ̀gbà ọlọ́run ó gbà á ìdí àṣàánú gbogbo tọ́lọ́ ń bá fọ ọwọ́ náà ló ń bí òbí ṣàánú àyínlá mú bí tàbí kẹ̀yìn náà ti wọ́n bá ka ẹ̀kọ́ lákòókò orí nǹkan kan ní wọ́n náà gbóná ìtọ́já ìyá máa ti sàánú. ẹ àtẹ̀síwájú lórí àánú. àwọn àfà ni wọ́n á fẹ́ àfà kéèsì wọ́n ní ká ronú sí ọ̀rọ̀ táwọn ẹ̀dùn sọ yìí o. àbí ìsìtọ́ sọ pé máa ń àdéhùn ọmọ ẹni tí ọba ti lè ṣàánú ọmọ ẹni kejì òun náà àárẹ̀ ànígbà lọ́dọ̀ rẹ̀. wọ̀jà yóò lọ sí ẹja lẹ́yìnlọ́kùn wà lẹ́yìnlọ́wà. ẹ dákun wọn ní ká fi ọ̀rọ̀ yìí torí pé ọba ihe yóò ṣàánú nígbà sẹ́yìn náà bá ti ń ṣàánú láàrin ara yín ara àánú kì í ṣe ká fún èèyàn lóúnjẹ nìkan èèyàn a máa fi ìmọ̀ràn tó dáa a máa fi èèyàn gbà wá ọmọ mi yẹ ilé ìsàlẹ̀ ìgbésẹ̀ tó ń gbé yìí dáa àwọn tó ti gbé أمركم تعالى لا توصى ولا تستقصى Ike ọlọ́run, àánú ọlọ́run, ó pọ̀ débi pé kò lórúkà o. Wọ̀lá tó kárí àkùrọ́lá tó kọjá o. Àánú ọlọ́run, ike ọlọ́run kò parí síbì kan. Wọ́n wá ṣe lọ́nà ìgbà yóò dùn sí fámìlì. Ó ní ah, ọlọ́run nínú ẹ̀rẹ́ o.

ṣùgbọ́n àwọn àlejò tá a wí yìí wọ́n yọ ọlọ́run fún pọ̀ wọ́n fa gbogbo àwọn àwọn màárìmọ̀ ọlọ́run àwọn mọ́ṣẹ́ ọlọ́run wọ́n fàyà pátápátá gbogbo dọ́là ni wọ́n mọ̀ sí ní àwọn àníbọ̀ àwọn ó ṣe lọ́nà ọba fẹ́ ṣe kó ṣe. wọ́n tún wá ń tẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti dúró lórí pé dọ́là wọn bá kó ṣe.

nínú ọlọ́run ọlọ́run ó ń wọ ẹnìkan kan ràn o ó ń wọ̀ ọ́ ràn o ọlọ́run wá ní wọ̀nyí bíbí ọ̀yá ní májúmọ́ kí àwọn aráàlú yẹn kí wọ́n jẹ́ ajíbáyà wọ́n má jẹ́ ajíbákẹ́ ah wọ́n mú wọ́n yà ìrírẹ́ ló ti palẹ̀ mọ́ ẹnu ìyá kan ṣoṣo náà sì ni ọlọ́run wo sọ ìlú wọn kọ́ kọ́kọ́ kọ́ lọ gàràrà kọ́ wa kọ́ wa sùn yìí báyìí. ìmọ̀ lẹ́bi máa ń bára àlá. gbogbo wa sùn nìkan àtòkè sí nọ́ńbẹ̀ àti èèyàn àti ẹranko àti gbogbo ẹ̀ gbogbo ilé wọn gbé gbogbo ẹ̀ kọ́ wa gbé lókè kọ́ wa kọ́ wá yí padà. gbogbo ojú ẹ̀ lílẹ̀. ó kù ìṣẹ́jú díẹ̀ tí bíbélì mi fẹ́ ṣiṣẹ́ àánú ọlọ́run pọ̀ ó jẹ́ kó kí ọlọ́run tó ṣubú ẹ̀ yóò ṣe iṣẹ́ abẹ fún ọ. ìjọba àti ìgbèrè ìpínlẹ̀ ìpàdé. ọmọ kékeré kan tí ń múmú láyà ìyá rẹ̀ ọgbọ́ wa ń sunkún lóru. bàbá ká. ó ń sunkún gan-an. bàbá ọjọ́ tí ó ń lè rẹ́ ìpàdé ìpàdé ìpàdé ìpàdé. ìyá rẹ̀ bá súnmọ́ bá bá gbé. Ah, ọmọ òun kúrò ń sunkún sí ah, dákẹ́ ó ń kọ́ ìrẹ̀ fún dákẹ́ kí ló fẹ́ kí ló ó ń sọ ìyàn bọ̀ lẹ́nu. báwo ni wọ́n ò ní àìsírí àwọn tó parí o. ẹnu ń tí ọlọ́run nínú ọ̀nà ọlọ́run fọ ọlọ́run ọ̀jọ́ wá. ẹni tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n bá ń ṣèpè fún iṣẹ́ rẹ̀ kí ń fún ọ. pé wọ́n padà sọ́dọ̀ wọn. ẹni òṣìṣẹ́ ètò ìgbẹ́ni kọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ìjọba àwọn èèyàn ní ó pẹ́ lọ ẹlọ́gbé ní wọ́n ní wọ́n tí òṣìṣẹ́ àwọn yà ọlọ́run kọ́ ẹnu onímọ̀ ọlọ́run nínú ẹ̀rẹ́ ẹnu sì tún ń ṣàánú فإني قد رئيسه ودفعت عنهم العذاب الأمر بهذه البيعة ولدها. ó sì dìgbà míì nà àgbàdo ní ọlọ́run náà dá ìyàgbò ní. nítorí ọmọ ìyá ìyá tó tó tají tó ń ṣàánú ọmọ ẹ̀ iṣẹ́ òun ọlọ́run náà òun lọ̀gá aláàánú ọ̀rọ̀ tẹ̀wọ̀sọ́lá ọlọ́run ṣàánú àwa náà ojú àánú rẹ tó sí wóyàn léè sí oríire sí kalẹ̀ fún yàn ojú àánú náà ṣe òwò àyò. wàhálà ìlànà àwọn àlàyé. gbogbo òṣèṣẹ́ ìbọn kan wá tó kù ẹka káàtó bá ní ní gbogbo ẹ̀ padà sí dáadáa. bá ní ṣẹ̀dẹ̀ fún ọ lọ́rùn má gbogbo àwọn àwọn ẹni àná àwọn ẹlẹ́nà kan gbogbo ohun tí wọ́n ń ṣe. gbogbo àwọn tí wọ́n ń fi àìmọ̀ kan ṣe ọ́.

a ti gbọ́ lójẹ̀mú yìí o dákun àánú dọwọ́ wa o nínú ta míì náà ni ká ti ṣàánú wọn kò kéré àwọn kí wọn bọ èyí tí wọn ọlọ́run ló sì darí wọn sọ́dọ̀ ẹ̀ ó ti di náà bẹ́ẹ̀ ká gbàgbé aráàlúmọ́nà yẹrẹ amòhùnmọ́ra àmọ́ra yẹrẹ àmọ́mọ́ ṣẹlẹ̀ árílè yẹrẹ amòhùn gbogbo ọ̀nà náà ń ṣàánú wa àwọn àbọ́sínú àlùkòránù báyìí àwọn tí àlùkòránù ti ń kọ́ náà ni ànábì ìṣàlàyé rẹ̀.

ipò tó lọ́run sọ ni pé ẹni tí ń ṣe lọ́run ipò tó bá yẹ kọ́ lọ́run ó gbé sí ọlọ́run ó gbé bẹ̀. ẹni tí ń tẹ̀lé kọ́ lọ́run ipò tó bá yẹ kọ́ lọ́run ó gbé sí ó gbé bẹ̀. ìtumọ̀ ntọ́nà ń rìn nù inú dára já tó rí ìdàgbà yìí gbogbo wọn ní ẹni tò lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ wá ń ṣiṣẹ́ bíi ó ní kò tí wọ́n gbé ọtí ṣiṣẹ́ eré ó ní kí wọ́n gbé ọtí. ìṣó. ló bá ṣe òbí náà àbọ̀ yòó. ọlọ́run ọba wa ó ní gbogbo gbogbo ń dáhùn ṣe lòun ní kedere nǹkan kan ọ̀pá mímọ́ náà pàápàá. Bàbá mi máa ń náwó àwọn aláìní náà lè Olúwa ní pàápàá. òun ọlọ́run ti ṣèjọra fún gbogbo ẹ̀yin múmi ní gbogbo àwọn tá a jọ ọmọ lẹ́yìn ń ṣe ọlọ́run sọ́nà. nígbà àtàbí ìgbìmọ̀ tó dà mí ní àwọn obìnrin. ọlọ́run ní tó ń ṣe wa òun náà ni òjíṣẹ́ kan tó ń gbé nínú wọn tó ń pẹ́ wọn يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِهِ Wọ́n tó ń ṣe ni pé ó ń ka àwọn ohun àrísàmì Ọlọ́run ń fún wọn. Wọ́n ìgbà tí ó ní. Ó sì ń fáwọn ọmọ pọ̀ nínú ìgbésẹ̀sọ náà. Wàyú àyè nínú nínú èdè ká bàbá ẹgbẹ́ sílà. Ọgbọ́n wa ń fi sílà, ìgbìmọ̀ sílà ó fi ń mọ̀ wọ́n àti ìmọ̀ ọgbẹ́. Ọlọ́run ní bẹ́ẹ̀ ní síwájú àwọn èèyàn yẹn wọ́n ti jẹ́ ẹni tí ń bẹ lójú ọ̀nà àmì sí ọ̀hún gbangba. Àbára ń bẹ́ aṣọ láti kó ń lọ sí ìgbà. Ọlọ́wọ́ dojú ẹ̀kọ́ àwọn ṣàdé ọ̀rọ̀ kan sílẹ̀ yìí. Ọlọ́run ní ṣé wo ìgbà tí mùsùlùmí bàbá ti wá báyìí? pẹ́ẹ́pẹ́ àtọ̀dọ̀ àwọn ọ̀tá onímọ̀ṣí ìgbà ń ti kàn yín ọlọ́run ní ṣe bí ìlọ́pọ̀ ẹ̀ ìlọ́pọ̀ ẹ̀ ibẹ̀ náà ti fi kàn wọ́n ṣáájú. ẹ wá ń sọ pé mo bóun ní ìṣúbẹ̀ sí ló ti ń ná bóun ní ọgbẹ́ ti dá ní báyìí bóun ní ìparí ṣe dé bá ọ̀pọ̀lọpọ̀ báyìí. ọlọ́run ní ebi àwọn ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ẹ̀ ó ti ṣẹlẹ̀ fáwọn náà. ẹ wá sọ pé bóòlù ilé ìṣe jẹ́ sí. ọlọ́run ní ìdáhùn ẹni pé ló ti wá o ìgbàdo wọn náà. Iná ọ̀rẹ́ ààrẹ àkọ́lé ìṣẹ́ rẹ̀ kọ̀ọ̀dé. A lè ṣe lòun. lórí gbogbo ọ̀sán pátá. Wàhálà àṣà wáyé ní àárẹ̀ Ọlá ní ohun tó bá níjọ́ àwọn ìjọ méjì tí wọ́n pàdé ara wọn. Àwọn àdéhùn tó bá yín jọ yẹn ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda àwọn ọlọ́run fẹ́ mọ ojú àwọn tí wọ́n jẹ́ mọ́mì mi gan. Òun sì fẹ́ mọ àwọn kí nínú yín. Àwọn aríwá sọ fún ẹ pé ẹ máa bọ̀ wá o. Ẹ wá jagun sí Islam ọjà. tàbí kẹ́ ẹ wá wá dáàbò àwọn èèyàn. Lọ́lá òmìnira sì kí ẹgbẹ́ wa ń sọ nípa à ẹ pa ọmọ fúnjà ni àgbàtà ilé ní kẹ́lẹ̀ ọmọ fúnjà. Ọlọ́run yẹ̀rẹ̀ Mùhàmmad sórí àwọn èèyàn kí wọ́n ṣe àìgbàgbọ́ òun ló súnmọ́ wọn ìjọ náà bí kí wọ́n sọ pé àwọn gba ọlọ́run gbọ́dọ̀. يقولون بأفواههم ما ليس في قلوبهم. orí ìjẹ́ ń sọ jáde lẹ́nu iṣẹ́ òde inú wọn ni. والله أعلم بما يكتمون. wọ́n ti ṣe ìpamọ́ sínú. tí wọn ò tí ì sọ́jáde ìwọ̀n ọlọ́run lọ. a wà bọ́ sínú tafsir wa àwọn àfáà gbogbo ni a wà níkàlẹ̀ yìí àwa jẹ́ wa àjọmọ́ àwọn lọ. ibi tọ́lá ń ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ olùwà mi ara ṣáàbù dáràjà ọlọ́run ní gbogbo ẹni gbogbo ẹni tí gbogbo òṣìṣẹ́ òun ni ó nípò lórí iṣẹ́ tó bá ṣe nígbà láàyè lọ́dọ̀ náà. ayé ló ń fàyè fún màmá sínú ààyè tó ó lè sí ẹgbẹ́ wá pẹ̀lú ìyọ̀nà ọ̀nà àwọn ọgbà ẹ̀sọ́ rẹ̀ wọ́n ń bá hà ìṣóòkù fún àyùkọ́ ọba ẹni ọba sẹ́rí sí pé ìbínú ọlọ́run wọn máa wá ẹ̀sùn rẹ̀ ní ìyà wọn gbẹ̀sán ìyà lọ́lọ́run sọ pé ó mú dára jẹ́ ìyá ẹ̀ ọlọ́run ti jẹ́ ọmọ ààyè tí ń bẹ láìpẹ́ àmọ̀ pé méjì náà ni tí ọlọ́run sọ ló ń sọ lọ. ọlọ́run ní àwa la sọ kúránì kalẹ̀ fọ́ nítorí síra òmọ̀lùkùrá pàmòní àwòlà ha pàtó síra ya òmọ̀lùjáwé ìrọ̀rùn ẹ̀dá pàdé kò fẹ́rẹ̀ jà jà jù. ní àwa lọ sọ kúránù kalẹ̀ kó o lè fi ṣe ìkìlọ̀ fún ìyá mi tí ṣe mọ́kà àmọ́ ní àwòlàhà àti gbogbo ayé pátá àti o fi ṣe ìkìlọ̀ ọjọ́ àkójọ ọjọ́ ọlọ́run tó tà sí ibẹ̀ ọlọ́run ní lára ìgbà ọlọ́niwọ̀n bá wá pàjọ tán oníkálukú yóò wà lọ sáàyè tó yẹ nípa àpò tí ó gbà yóò gbà káàdì yóò wà ibi ọba wa tọ́ wọ́n ti fi kò fún nínú káàdì ẹ̀ lẹ́wọ̀n ó fi sí. kò àwọn kan mọ̀ ọ́ làlùjẹ́ náà nínú wọn lọ́lọ́run ó tó àmọ́ ọlọ́run afẹ́kọ̀ọ́ ló ṣàánú kàlùjà mẹ́bà ọ̀nà àwọn oṣù tó kàmí nà mìíràn abẹ ọ ni àgbẹ̀ náà ni o fi aṣọ ó ṣe alọ́mọ náà ọlọ́run fẹ́ràn wà ẹ sì wá bí àbá ṣe wọ sẹ́yìn wá ti lè ṣe láì láàmú ló ṣàánú kàlùjà mẹ́bà ọ̀nà àwọn oṣù tó kàmí nà mìíràn ọlọ́run àgbẹ̀ náà la fẹ́ o àfẹ́ náà. ọlọ́run sì sọ fàlùjẹ yóò sọ fún náà wọn àlùjẹ náà àwọn ẹrú mi ti tọrọ rẹ o wọ ọjọ́ àná náà àwọn ẹrú mi ti fi òun ọlọ́run wá sọ nípa rẹ o gbogbo ń bí ọlọ́run lọ́lọ́run lọ́gbà bí ó lọ́lọ́run wá olúwa ní òmùdàrà jẹ́ gbogbo wọn náà ni wọ́n mí àṣìyáàrù dára jẹ́ àṣì ọjọ́ ní kí àníkù ló ìgbà láì lọ́dọ̀ náà. àìmú tàbí fún na sílà ààyè tí wọ́n ó lè ṣe ọ̀yà lọ́tọ̀ọ̀tọ̀. wọ́n lè máa ń tà bẹ́ẹ̀ nínú wàhánà ọ̀hún àṣàwábà. ẹni ẹ bá tẹ̀lé ìyọ̀nù ọlọ́run tó wá ìyọ̀nù ọlọ́run láyé ẹ̀sùn ẹni ọ̀jẹ̀ pé wọ́n lè máa ń bá hà ìṣúùtì ẹni gbọ́dọ̀wọ́ ìbínú sí lọ́sẹ̀rí sí àlè fọ́ọ́gà ìyá ni ọ̀jẹ̀ kò tiẹ̀. ọlọ́run torí pé wà láàrú bàṣírú ìná yá màmí náà gbogbo ohun tí gbogbo ẹ̀dá ń ṣe lòún rí. lẹ́yìn ìjẹ́ sí hímú bìbí yóò sì sanwó lẹ́sàn-án nípa rẹ̀. ayà kan dé ayà ọgbọ̀wọ̀ wa o ẹni ọba eré ẹ̀sùn eré ni ó gbà o ẹni ọba ṣe ìyá ni ó jẹ́ o ọlọ́run sálámù sí o ọlọ́run tó wá mí olùwà nílò mẹ́nà ńlá ni mo rìn nínà pàápàá ti ṣe ìbẹ̀rẹ̀ fún ìṣìbà sọ pé ìmọ̀rànṣó ńlá ń mí níbú nípa pé ọlọ́run gbé òjíṣẹ́ kan dìde nínú wọn nínú àfùsù lórí pé náà àárín wọn náà ni ayé àwọn ènìyàn ní sílà lárúbáwá la gbé dìde torí ẹ̀yìn tí a fẹ́ kí wọ́n jíṣẹ́ fún nìyí ìyẹ́pọ̀ àmúwá káyọ̀ lè bá àgbọ́rọ̀ ẹ̀ lágbọ̀ọ́yé. wọ̀yọ́ ṣíra fún òbí káyọ̀ lè sípasẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ káyọ̀ lè dábì yìí. láàmúlà kan ọ̀nà àjẹmìlà àrùn mọ̀lẹ́kà dúró àṣìwé ní àṣùnà ọlọ́run o. sọ́ọ́rí bá a ṣe sọ bá a ṣe ń ta kùránì ẹ̀rí wọn tá a fi ń ṣe yorùbá tó wa inú wọn sábà rẹ ní níbi ìlú létí ẹ̀ báwọn náà sọ sí wọn ní ó ti wọn ní etí náà ọ̀rọ̀ kẹrin náà sọ nígbà tí bá ń àrùn náà ní kà sí yín àṣìrẹ́ lédè ní ìránṣẹ́ sí yín ẹ sọ fún ẹ̀gbọ́n tí ń sọ ó ti gbọ́ ti gbọ́ tí ń sọ. yàtìlú ẹlẹ́yìn ni a yóò mọ fún wọn àwọn ohun ní yóò ní ka yìí ọlọ ní yóò nu fọ̀wọ́ mọ́ nítọ̀ sírù nínú nínú ìgbìmọ̀ bì yóò nu fọ̀wọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ àyọ̀ àlímọ̀ ọ̀hún ní kìtàbà alìkùrà àánà yóò sì nu ọtí kúránù màáyí wá àti ọ̀rọ̀ oríṣi ọlọ́run wàyí mú àfáfà tó wọ́n ní ìyẹn. a pè ní fúfúyẹ́ fúfúyẹ́ la ṣe wò wọ́n á gbé wọ́n pa àti ìjọ ẹni wà nínú ẹ̀mí ọ̀jọ̀ ìmọ̀ wà ní ní tó ní àwọn tá a gbé tá a rán tá a rán sí wọn yẹn gbé síwájú nígbà tá a ọbụla bụrụtatụ na na-enye esi igbo na ịdọla n'elu mana nke anụ mee nke ọbụla ìjọ ìyá rẹ̀ kọ́kọ́ ni ó wá ọ́ gbójú a máa fẹ́ ìyá ya nsọ wọn obìnrin fọyẹsẹ bẹ̀rẹ̀. gbogbo jákujàku tó ń ṣe. ẹ rí i pé ńgbà ọlọ́run sọ̀rọ̀ àwọn obìnrin bá àti àjọyọ̀ fẹ́ afẹ́rẹ́ ti júwe ayà yìí o torí àlàyé oníjẹ́kàsílù ńgbà ọlọ́run níwà yìí táwọn mí nǹkan ọ̀gbìn ìdàbí ìdọ̀lá lè mọ̀. kọ́tọ́ ni pé kòránù dé àwọn èèyàn yẹn wà lójú ọ̀nà àmìtọ́ hàn àyàfi ká ṣàlàyé díẹ̀ nínú àmì tí wọ́n ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ní

Allahu Akbar. Al-Qur'anu yufasiru ba'duhu ba'dan. Kùránù n'ụlọ ni tafsiru rẹ̀. Torí mímọ́ ni bọ́lá. Nígbà wọn ṣàlàyé ní ìsìn pé àlébì ka tírà fún wa

tí wọ́n sì ní sars. ní alẹ́ àná ọ̀rọ̀ kan kò rí ìgbà mi lọ lórí ẹnìkan sọ̀rọ̀ ọdún bí ẹ̀rọ. náà adúpẹ́ wọ̀ àbí. ṣùgbọ́n náà la wá ní àbúté ìṣòro àìsàn ìlànà. لله الحمد لله على نعمة الإسلام àdúgbò ọlọ́run fún ìdẹ̀ra ìsìlámù àwa fẹ́ túmọ̀ ayé torí ká túmọ̀ rẹ̀ òun náà ni tàbísírù àyínká ní ní kọ́mínì àti ilẹ̀ láàárín. ọlọ́run ní láàyè ọlá ní ògbé láti wà látàkì mi. wọ̀lá táǹkì mo máa lè bá bá èkó mi ẹ̀rì bá èrè ńlá máa ń bàlá. gbogbo àwọn oníkà sí kòránù ọ̀rọ̀ ọ̀run náà tó dájú ni ọlọ́run ní ẹ má ṣe fẹ́ bìnrin àwọn bàbá yín ìbímọ náà àwọn tí bàbá yín ti fẹ́ ọlọ́run wa ilẹ̀ máa ń kọjú sàlásà àbẹ̀dẹ́ ti ṣe ń ṣáájú kí kúránù tó dé ara lọ̀lá àlùtò lọ́wọ́ torí wọn máa sábìrin bàbá wọn ni wọn sábìrin bàbá mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ o ẹni ọba ti ṣe bẹ́ẹ̀ rí kó kí bá o sọ ọgbọ́ ọmọ rókì inú ẹ̀ ọ̀dọ̀ ìyàwó bàbá rẹ̀ ló ti kọ́ṣẹ́ ló ti kọ́ṣẹ́ ilé èèyàn tó papọ̀ pẹ̀lú ìyàwó ìyàwó bàbá rẹ̀ pété kọ́nà ló kì mọ́ ẹ̀. a sì wà ní àsìkò tún bàbá yìí ọ̀dọ̀ máwùlẹ̀ dìde o sọ́sọ̀ sọ́nà. Ah! Olúwa ni wà lára báńkì fún. Mọ́nù káàbá òkun mi nà lè sáàyì. Ẹ má ṣe bẹ́ẹ̀ ni àwọn bàbá yín. Ó yọ sí pé a máa ṣe fún mi, wọ́n ṣe lọ́sùn ní bàbá àárọ̀ ní ilé amọ́gọ́dì sàlátà. Àbẹ̀rẹ̀ tẹ́ ẹ ti ṣe ṣáájú ńgbà ìsìlámù èdè. Ṣùgbọ́n ńgbà ìsìlámù ti dé yìí, ẹ má bẹ̀rù mọ́. Kódà tí bàbá rẹ dá àlè lé. ọmọbìnrin kan ọlọ́mọge ọ bàbá ti dàgbé lé pé ìyàwó òun ni bàbá bá láyé ẹ máa gbé o bàbá bá láyé àwọn èèyàn bá ń ba ní jẹ́fẹ́ bàbá tó náà wọ́n fẹ́ mọ ènìyàn láyé àwọn tó wá bọ́ kí ni ìbò ẹ ti rẹ ọkùnrin. tó bá wá dákọ̀ rẹ̀ yá o jáàmù náà ní ọ̀sẹ̀ gbé pọ̀ lórí obìnrin bàbá rẹ̀ ẹ máa fẹ́ báàlè lé lásán tí ò tí wọlé tán ó gbé ìwọ̀ fún ọ. إنه كان Ọlọ́run ga bàbá yín wà bàjẹ́ yìí. ó sì jẹ́ ìwà èébú àtọ̀nà tó burú ṣẹ́ẹ̀nà pé ilé ọmọ tọ́jú sàlápà náà lọ́nà ń sọ pé wà ní kánò ẹ̀sọ́. ọlọ́ńlá ṣẹlẹ̀ wọ̀ fún yín o fẹ́ àwọn àyà yín ìyà tó gbé ọlọ́dẹ ẹ̀jẹ̀ sí ọ Ah, ìṣúná ìṣe ọmọ ìbáṣẹ́jì náà ah! ìyá náà sì gbà bẹ́ẹ̀ hmm? ah, náà Thank hmm? you. láìlà ìlànà ọlọ́run àdúgbò Islam ó lẹ̀ sí ọ̀là olùwà mẹ́jọ lẹ́kùnrin òun àti bí o ẹ kọ̀ṣẹ́ lára ìyá yín o. àwọn ọmọbìnrin tá a bí ẹ má ti ń ṣèyàwó o. wàhálà àwọn arákùnrin arábìnrin bàbá yín arábìnrin bàbá. ọ̀já yẹn jẹ́ ọ̀nà wà á àháwá sùkún lájẹ́ wà á wá sùkún àwọn arábìnrin bàbá yín èyí ní ẹgbẹ́ arábìnrin yín. wà á wá sùkún. yẹn jẹ́ àárín ìgbà. wàrà wá sù fún àwọn arábìnrin àwọn yín àbúrò ìyá rẹ ni ìyá rẹ ni ló fẹ́ràn. Àwọn arábìnrin àwọn bàbá yín àbúrò bàbá rẹ nì tó jóbìnrin ẹ̀gbọ́n bàbá rẹ tó jóbìnrin àwọn ọmọ ìyá yín lóbìnrin ẹ má sọ̀rọ̀. wọ́n bá ha wá àtúntò ìtàkọ́kọ́ làwọn ọmọ ìyá lóbìnrin wọ́n àmọ́ sùkún ní àwọn arábìnrin bàbá yín tó ti gbọ́ torí àmọ́ àwọn arábìnrin bàbá mi arábìnrin bàbá yín bóyá àbúrò bàbá yín àbí ẹ̀gbọ́n bàbá yín lóbìnrin wàhálà àwọn arábìnrin àwọn ìyá yín ó lè jẹ́ àbúrò ìyá àbẹ́gbọ́n ìyá. a àárín ìṣe o orí àwọn tí wọ́n máa ń kíyèsí èyí tí wọ́n sì máa mú mi bẹ́ẹ̀ ọlọ́run nìkan ló sì pé ọlọ́run ní wọ́n bá ní ẹ̀sùn áhì. obìnrin tí ọmọ ìyá yín lọ́kùnrin bí. bákan náà ọmọbìnrin tí ọmọ ìyá yín lóbìnrin bí ẹ gbọ́dọ̀ fẹ́. wàhálà máa dùn àwọn tí wọ́n fún yín lọ́yàn. ẹ má fẹ́ wọn ibi tí wọ́n rẹ̀ pé gbogbo àwọn ìyá náà lọ́ máa fún ọmọ o. lọ́wọ́ tó ti bá ó ti dìyà rẹ̀ o kò gbọ́dọ̀ fẹ́ o ó wọ́n á wá ọ̀rọ̀ tó wà. Ah, sọ́ni pé ibìkan náà lẹ́jọ́ ló mú pọ̀ láti pé ìlú wo ni ìyá tó ń fọmọ wa wà wọ́n gbé ọmọ kan wá láti Ìbàdàn òǹjẹ́ obìnrin wọ́n gbé kan wá láti Èkó òǹjẹ́ ọkùnrin ọ̀dọ̀ ìyá kan ṣoṣo ni a ti mú ọyàn lákòókò kan náà àwọn ni wàá wá àsìkò nínú ọ̀rọ̀ àwọn ọmọ ìyá yín tẹ ẹjọ mọ ọyàn papọ̀. tó wá díjọ́ mi tẹ̀lé àwa bọ́ bẹ̀ wọ́n á tún ṣàlàyé pé bóò ni wọ́n ṣe jìnnà síra wọn sí. nígbà tó ní ilé ti kó làákọ́ sọdún márùn tó ti kó lọ́dọ̀ ìyá wọn kí wọ́n tó gbé ẹ̀rù ní ìlú. ṣùgbọ́n kó fi yé wa àwọn ọmọ ìyá ayíṣẹ́ ẹjọ́ múmú lójú kan náà. ìyá kan náà kò bí yín ìgbẹ́ ìyá kan náà lè fún lọ́yàn ìyá àwọn ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ara yín ara yín ọkùnrin obìnrin tó ẹjọ́ wá mọ́ ọ̀yàn ẹ ti dọ́nà ìyá. ẹ gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó yín ọlọ́run ò ṣe o ẹ má fẹ́ ìyá ìyàwó yín وما يحضر الله في وجوهكم لسائكم ẹ̀sùn mẹ́fẹ̀ẹ́ ọmọbìnrin tíyàwó yín bí tó o pé nínú ilé yín ló ti wá tọ́jú ẹ̀. aláàfin bàbá mi tó bèrè yìí. tó ṣe pé ẹ ti wọlé tọ̀ ìyá rẹ̀. báyìí náà bàbá mi tó bèrè yìí. tó bá yẹ pé ẹ sì wọlé tọ ìyá. Bàbá àtúndà ààrẹ ń gbọ́. Ọlọ́ni kò sẹ́sẹ̀ sí ọmọ rí obìnrin tó bí bòmí. Ẹ kí ṣàlàyé fi wà. Àpèjúwe ní ìsìn. Arákùnrin kan fẹ́ ìyàwó tó fẹ́ bẹ̀rẹ̀ ọkọ rẹ̀ ti kú ká pé lákòójúwe kó lè yíwa ṣùgbọ́n kọ́kọ́ rẹ̀ tó kú ó ti bímọ obìnrin kan ọkùn ibi tó wà yẹn ní arákùnrin kan bá wá rí obìnrin ó rí ìyá pé ó mọ̀ ní lọ́kọ náà bá wá jọ ń sọ̀rọ̀ onye ní ọlọ ẹgbẹ oúnjẹ fún ya ní arákùnrin náà ní bóòní tiẹ bóòní ya jẹ ó náà ní ọmọ ìyá tí ẹyọ ń sọ̀rọ̀ ìwọ gan péyà ǹgẹ ọmọ yìí ló sì sí wọn náwó náà ọmọ ẹjẹ́ ìyá ìyàwó ṣùgbọ́n láwọn á fi sáré kù sí ọlọ́run nígbà àwọn ìyá ìwọ lòun gúgú ìwọ ló tọra yín bá ti wọlé tọ́ ọmọ rẹ̀ ọmọ àgbẹ̀ ọ̀fẹ́yàwó fọmọ ọ̀fọmọfẹ́yà ṣùgbọ́n tó wáyé pé ìwà arábìnrin yẹn ẹ̀ sí ìwọlé tó ra yín ọlọ́run yóò sí tó burú. òṣìkọ̀dẹ́sẹ̀ fún yín kẹ́kẹ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ gbọ́ ìyá ìyá sọ̀rọ̀ sí ilẹ̀ ọ̀rọ̀ ọ̀hún rẹ̀ àti ọmọ rẹ̀ jẹ́ afẹ́fẹ́. ẹ̀sùn tó burú bẹ́ẹ̀ ìwọ tó bá fi mọ́ ọ sótọ̀ ìyá rẹ̀ lọ́sẹ̀ ọmọ rẹ̀ náà lọ́dọ̀ fẹ́ rí ìbínú ọlọ́run. wàhálà yóò rẹ̀ bẹ̀rẹ̀ ìfowópamọ́ àbí ìbẹ̀rẹ̀ àtìlá àbẹ̀bọ̀. ọlọ́run ní ẹ̀sùn gbọ́dọ̀ fẹ́ ìyàwó àwọn ọmọ rí ọlọ́run mọ̀ ṣàlùwà pọ̀. ìyàwó àwọn ọmọ àlàfíìnù nínú àṣìlá àbì fún ọmọ tó ẹ ti dèdè bí níbí. ọmọ yẹn aṣọ ọmọ ọ̀dọ̀ rẹ lọ́lọ́pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀ ló níyàwó lọ́rọ̀ ọ̀gá tó ti sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀gá ọmọ gan. ọmọ. bóyá ìjẹ̀rìndè wá sọ̀rọ̀ láàrin ìyàwó ọmọ rẹ̀ wọ́n fẹ́ máa lọ ìwà nígbà ilẹ̀ lọ òun tí máa fi ṣèyàwó orí burú mi fọ́ ẹ gbọ́dọ̀ fẹ́yàwó àwọn ọmọ yín ẹ ti dèdè di ọlọ́run náà tún gbọ́dọ̀ kó ọmọ ìyá méjì jọ lẹ́ẹ̀kan náà wọn lọ fẹ́ ẹ̀gbọ́n àbúrò náà tún ní ìwọ lòun ó tún fẹ́ ọyà tiẹ̀ ní fẹ́ ọmọ ìyá méjì bọ́ bá jẹ́ sí pé ìgbà tí wọ́n kọ́kọ́ fún ọ lọ́kàn ọmọ ìyá ìwà rẹ̀ sì si sí àwọn òbí àwọn àna rẹ̀ ní wá ní àbúrò rẹ̀ wọ́n náà làwọn kò ti fún òsì tó burú mẹ́ kò kú ṣe oúntàn láyé wọn lọ́dọ̀ rẹ̀ wọ́n yìí ti bímọ fún wàá ń tájú mọ̀ òun lọ́nà òun. wàá ń gbé ilá máa kọjú sàlápà àfẹ́fẹ́ ti fi síwájú nígbà tó fi ìtú ìdè ṣáàmù pé àyà kan ló ló máa máa sọ léyìí o. àyè káàdì omi ìbọ̀dé ìrọ̀lá sí ọlọ́ni nígbà àná ní ìdè tẹ́lẹ̀ ojú ọ̀nà gbogbo jákujàku ọlọ́run wa ó ti ṣe ìtọ́sọ́nà wa. Iná wa àrà owó ọ̀rọ̀ ìlú. Ẹ̀wọ̀n ọlọ́run aláàánú. Ọlọ́run lọ́wọ́ ọlọ́run jẹ́ aláforíjì. Ó a ti ṣe gbọ́ ẹ̀yìn ọkọ̀ ìdáríjì. sì Gbogbo ń Wọ́n yọ ọjọ́ ìyàwó bàbá rẹ̀. Wọ́n yọ ọmọ rẹ̀. Wọ́n yọ ọfọ́ ìyá rẹ̀. Wọ́n yọ ọfọ́ àbúrò rẹ̀. Ilá máa ọlọ́run ní òun ọlọ́run nna ńlá àkàrà ìjàpọ̀ ráàmù ọ̀nà aláforíjì ni àsìkò àforíjì láti wà sí ẹnìkọ̀ọ̀kan wa ká tún gbá ká sì má débi ẹ̀ṣẹ̀ mọ́ tọ́lá láwọn òṣèré fi ṣe yẹ̀yẹ́ o wọ́dọ̀ tún bá tó tún padà bẹ́ẹ̀ sọ fẹ́ sọ náà ń di aláwàdà ni. Hmm? táwọn bàbá gbogbo ti ṣe ọ̀dá. Otu lọ́sọ̀ pọ́ ọmọ ìdìbò rẹ̀. náà ó sì ṣẹ́jú márùn-ún. àwọn ah, àpàdà sí a tún bọ̀. ayà ni ẹ tún wá bá mi ké làbọ́dé mọ́nà lọ́rùn aláìmọ́ mi ni. لقد من الله على المؤمنين إذ ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. Olúwa ní pàápàá ọwọ́ náà bá fi ṣoore fún yín o ẹ̀yin mú mi yìí èyí ò ní àwa ọmọ lẹ́yìn ń ọlọ́run. Ọlọ́run nípa pé ó ti gbé òjìṣẹ́ kan dìde nínú wọn. tọ́jọ́ sí pé òjíṣẹ́ náà yẹ́sílú aléhìmù ààyè àti ní àwọn ayọ̀ ọlọ́run ń tà fún wọn wọn náà ní alukoran wàyí ṣàkíyímú ó sì ń fọ àwọn ọmọ nítorí zero sùnúnì wọn fọ àwọn àwọn wàyí wà nímú alukoran náà. ó ń fi kùránù mọ̀ wọ́n tí ń ṣe ìwé òfin ọlọ́run wọ́n lè àti ìmọ̀ ọgbọ́n táǹtẹ̀ ní ọlọ́run wá ní wàyí nǹkan nu ní nǹkan ròyìn àti ìmọ̀lá rẹ̀ wàyí nǹkan ní nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní kọ́bùnì ìtọ́jú ká tó gbé àyíbí dìde sí wọn ká tó rán sí wọn làfin lọ́la lè mú bí ìrìn báyìí ni ìtọ́ إن الله على كل شيء قدير ọlọ́run àtẹlẹ́ ìfẹ́ àfàṣe ni ó bá dúpọ̀ yẹra rẹ̀ wò ọlọ́run ni àwà àwà làmọ́ àṣọ ọba tí kò ń mú sí ibà kan ṣé gbogbo ìgbà tá a bá ti wá mú mú sí ibà kan wá darí. bìhúdì ìwé ìtọ́sọ̀rẹ̀ lójú ogun húdù bìkọ́tìlì sábúrínà ní kún. àádọ́rin ìsàgbé ọ náà ló sùn lójú obìnrin jù ní iji, tún àníbẹ̀ ni wọ́n ti ní amsa lọ́ọ̀dà ní wọ́n àádọ́rin ìsàgbé wọ́n ń kọ́jẹ́ ọlọ́run kọ́jẹ́ àsọ́lu tó ń ní sílẹ̀ ẹ àgbọ̀nì ìyanu àyíṣẹ́ ìgbàgbọ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ náà irú mùsíbà ìlọ́pọ̀ ẹ ti ṣe àwọn tá a wí náà nìbádìrì lójú ogun bádàrì àwọn tọ́lọ́ ní kí ọwọ́ ogun bádàrì ọ̀tẹ̀ nínú àwọn ògbóǹtarì jẹ́ àwọn kèkèrí dèkọ́tìlì ṣàbùrí náà àádọ́rin ògbóǹtarì jẹ́ àwọn kèkèrí bíi ìpín náà lọ́wọ́ àwọn mọ́mìnì tẹ̀. lójú ogun bádàrí báwo síra làbùrínù nínú ẹ tún wá mú àádọ́rin ẹ tún mú sẹ́rí kó sì dì lọ́pọ̀ èyí tó ṣe wọ́n ní ogun rúbì ọlọ́run ni ẹ wá ń sọ pé kú ní tán múta àjùbí ni ẹ wá ń ṣènà àgbẹ̀ àṣà nínú àìnà nínú òun náà ni àwọn àwọn mùsùlùmí tó kú lójú ogun wúdù bóò ló ṣe jẹ́ ọlọ́ni aṣá ìsìláàmù lànàánù mùsùlùmí náà lọ́rọ̀ sùúrù láì tàbí kìnnà ẹ̀ nígbà bóò ṣe wá ṣe àwọn ń.

látọwọ́ ẹ̀yin náà níṣáájú sọ́dọ̀ wọn na. ẹ àádọ́rin wọn tún mú àádọ́rin ẹ̀kún lẹ́rú pé kì í ti dọ́rù wọn. ọlọ́run síbẹ̀ náà ẹ ń wò ní tèmi ọlọ́run ní wọ́n mọ̀ ọ́nà sọ fún ọ lórí gbogbo orí ànábì sí ìmísí ọlọ́run sọ pé ẹjọ́ ń bì ẹjọ́ ń bì ẹjọ́ ń bì ṣe wá dé ń ewé ẹ̀kọ́ ń bẹ̀ ẹ́ torí náà o àmì ìdí àfíìsì kan ló ti wà o iná ńlá àlàkù ìṣe a gbogbo ìgbà olóòjì àná àmọ̀ jẹjẹrẹ ìgbà ẹ̀rọ fara ní ìlú náà.